síkírù lẹ́mọ ó tún ṣàgbọ́lá ọ̀gọ́jì tó ń ṣeré àdìdùn ọlọ́run gbọ́ lórí rédíò tó bá lọ nínú mọ́tò kò dẹ̀ káyọ̀ lára o tó bá káyọ̀ lára wá dé bẹ̀ wá wòran tó bá jo ẹni gẹ̀ wá bẹ̀rẹ̀ sí jó tó bá jo ẹni gẹ̀ wá bẹ̀rẹ̀ sí jó tó bá jo ẹni gẹ̀ wá bẹ̀rẹ̀ sí jó ẹ tó máa ṣọ́rí tì tí mo ti kọ́ ọjọ́ ń ṣe tiẹ̀ ẹ̀dẹ̀ ti gbọ́ ní glory ìyẹn ló wà ń dáǹsì ó ń lọ ń gbòòrò ibi ẹni mo ti kọ́ ni ìbòrí ọ̀rọ̀ ni mí ọmọ ọba amóhìn gẹ̀sọ̀ síkírù lẹ́ẹ̀mọ̀dé mọ́lá ọmọ fìdí pọ̀tẹ́ ní mí níjẹ̀bú òde ọmọ jùṣàgbọ́n náà ọgọ́ọ̀gì akọ́láwọlé èmi lọ́mọ kóbì fún ṣìkà fẹnu ẹ̀sùrẹ́ gbàkójẹ́lá nóbì ìpọ́ ìsìn adùn lórí wa gbàkójẹ́lá nóbì ìpọ́ ìsìn adùn lórí wa gbàkójẹ́lá nóbì ìpọ́ ìsìn adùn lórí wa. ẹ ṣáàmọ̀ ẹ̀yin tèmi wé lọ nìyẹn o ẹ kọ́ nìyẹn tó wà ń ta ní glory ló gbóná báyìí ẹ bá máa mú ẹ ṣáàmọ̀ ẹ̀yin tiwa náà tó bá ní ìkọ́ ń ṣe mo fẹ́ ṣèyàwó ni ìtòkọ́ àgbà ni mo fẹ́ ṣe kọ́ mọ́ fẹ́ zero eight zero six three zero one zero four four one ẹ jẹ́ ìpínlẹ̀ ẹ̀kan sí zero eight zero six three zero one zero four four one. mi ò gbàgbé adéròhùn mú káàsì mú mi èèyàn mi ní aláàánú mi màmá ní síkírù lẹ́mọ. pàkútẹ́lẹ̀ mẹ́kù irọ́ ni kò lè mẹ́jà pàkútẹ́lẹ̀ mẹ́kù irọ́ ni kò lè mẹ́jà adéròhùn mú àti jáwé olúborí ṣẹ́gun ọ̀tà kan tún bẹ̀rù rẹ̀ yóò ní o ọ̀kútẹ́ lè mẹ́kù irọ́ ni kò lè mẹ́ga mímọ́ kọrin ọ̀ṣunbílà méje méje ọ̀ṣunbílà síkírù lẹ́bọ̀ ọ̀ṣunbílà ìmọ̀lá méje abẹ́lá méje oríṣunáná méje méje náà ni ìsọ́mọ̀ méje ilẹ̀ méje àṣẹ ọlọ́run tó ń bẹ nílé ayé kó wọnú ayé mi ẹ̀sìn tèmi lẹ́mọ̀ gbogbo ní tèmi bá kọ kó má dùn kó má dán ó dùn ní etí ayé síkírù débẹ̀ lẹ́mọ̀ ẹ̀yà èèyàn gbére wá ẹ̀ lọ gbére wá eré ńláńlá eré amẹ́ríkà ọmọ ẹ̀lọ́gbẹ́ wá wọ́n bá síkírù lẹ́mọ̀ ó tún ṣàgbọ́ láwọn ọgọ́jì ẹ̀ síkè olórin ẹ̀ síkírù lẹ́mọ̀ tó ń sọ ó ṣàrígbẹ́ ní nǹkan ń gbọ́ talẹ́ni náà tó ń gbọ́ lẹ́mọ̀ nínú kọ́nà àwọn ń gbọ́ nígboro síkírù lẹ́mọ̀ wọ́n ń gbọ́ lórí rédíò wọ́n ń gbọ́ tẹlifíṣàn wọ́n ń gbọ́ lórí youtube wọ́n ń gbọ́ wọ́n gbọ́ kárí àgbáyé ẹ máa gbọ́ lọ síkírù lẹ́mọ̀